Ìṣe àwọn àpọ́stólì orí kejìlá ní àkókò ìgbà náà ni Hẹ́rọ́dù ọba sì náwó rẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ ó sì fi idà pa Jákọ́bù arákùnrin Jòhánù nígbà tí ó sì rí i pé ó dùn mọ́ àwọn Júù ó sì náwó mú Pétérù pẹ̀lú ó sì jẹ́ ìgbà àjọ àìwúkàrà nígbà tí ó sì mú ó sínú túbú ó fi lé ẹ̀ṣọ́ mẹ́rin àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́ ó ń rò ó láti mú dáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìrékọjá nítorí náà wọ́n pa pétérù mọ́ nínú túbú ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ ọlọ́run fún nígbà tí ẹrọ́dù ìbá sì mú jáde ní òru náà pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì a fi ẹ̀wọ̀n méjì dè ẹ̀ṣọ́ sì wà lé ẹnu ọ̀nà wọ́n ń ṣọ́ túbú náà sì wò ó áńgẹ́lì olúwa dúró tì í ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú nígbà tí ó sì lu pétérù pẹ́pẹ́ ní ẹ̀gbẹ́ ó jí i ó ní dìde kánkán ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ áńgẹ́lì náà sì wí fún un pé dí àmùrè kí o sì so sálúbàtà rẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wí fún un pé da aṣọ rẹ̀ bora kí o sì máa tọ̀ mí lẹ́yìn òun sì jáde ó ń tọ̀ lẹ́yìn kò sì mọ̀ pé òtítọ́ ni òun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá ṣùgbọ́n ó ṣe bí òun wà ní ojúran nígbà tí wọ́n kọjá ìṣọ́ kínní àti èkejì wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn irin tí ó lọ sí ìlú tí ó sì tìkára rẹ̀ ṣí sílẹ̀ fún wọn nígbà tí wọ́n sì jáde wọ́n lọ títí ní ọ̀nà ìgboro kan lójúkan náà áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ nígbà tí ojú pétérù sì wálẹ̀ ó ní nígbà yìí ni mo tó mọ̀ pé nítòótọ́ pé olúwa rán áńgẹ́lì rẹ̀ ó sì gbà mí lọ́wọ́ hẹ́rọ́dù àti gbogbo ìrètí àwọn ènìyàn jù nígbà tí ó sì ń rò ó ó lọ sí ilé Maria ìyá Jòhánù tí àpèlé rẹ̀ ń jẹ́ Máàkù níbi tí àwọn ènìyàn púpọ̀ péjọ sí tí wọ́n ń gbàdúrà bí ó sì ti kan ilẹ̀kùn ẹnu ọ̀nà ọmọbìnrin kan tí a ń pè ní Ródà ó wá dáhùn nígbà tí ó sì mọ ohùn Pétérù kò sì ṣí ilẹ̀kùn fún ayọ̀ ṣùgbọ́n ó súré wọlé ó sì sọ fún wọn pé pétérù dúró ní ẹnu ọ̀nà wọ́n sì wí fún un pé ìwọ ń ṣiwèrè ṣùgbọ́n ó tẹnumọ́ gidigidi pé bẹ́ẹ̀ ni wọ́n sì wí pé áńgẹ́lì rẹ̀ ni ṣùgbọ́n pétérù ń kọ̀ǹkùn síbẹ̀ nígbà tí wọ́n sì ṣí ilẹ̀kùn wọ́n rí ẹnu sì yà wọ́n ṣùgbọ́n ó juwọ́ sí wọn pé kí wọn kí ó dákẹ́ ó sì ròyìn fún wọn bí olúwa ti mú òun jáde kúrò nínú túbú ó sì wí pé ẹ lọ sọ nǹkan wọ̀nyí fún Jákọ́bù àti àwọn arákùnrin nígbà tí ó sì jáde ó lọ sí ibòmíràn nígbà tí ilẹ̀ sì mọ́ èmìmì díẹ̀ kọ́ ni ó wà láàrin àwọn ọmọ ogun pé níbo ni Pétérù gbé wà nígbà tí Hẹ́rọ́dù sì wá kiri tí kò sì rí ó wádìí àwọn ẹ̀ṣọ́ ó pàṣẹ pé kí a pa wọ́n ó sì sọ̀kalẹ̀ láti Jùdíà lọ sí Kásíríà ó sì jókòó níbẹ̀ Hẹ́rọ́dù sì ń bínú gidigidi sí àwọn ará Tírè òun Sídíónì ṣùgbọ́n wọ́n fi ọkàn kan wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n sì tu ti tu Blastu ìwẹ̀fà ọba lójú wọ́n ń béèrè fún àlàáfíà nítorí láti ìlú ọba lọ ni a ti ń bọ́ ìlú wọn. lọ́jọ́ àfiyèsí kan Hẹ́rọ́dù gúwà ó jókòó lórí ìtẹ́ ó sì ń sọ̀rọ̀ fún wọn àwọn ènìyàn sì ń wò wípé ohùn Ọlọ́run ni kì í ṣe ti ènìyàn lójú kan náà Olúwa lù ú nítorí kò fi ògo fún ọlọ́run ègbé sì jẹ́ ó sì kú ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run gbilẹ̀ ó sì ń bí sí i bánábà òun sọ́ọ̀lù sì padà ti jerusalem wá nígbà tí wọ́n sì parí iṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n sì mú tòhánù wá pẹ̀lú pẹ̀lú wọn àpèlé ẹni tí ń jẹ́ máàkù.